والأرض <clears throat> بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين <clears throat> معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ nípa ẹ̀yìn ẹ̀yìn yíyìn èèyàn lè yẹ́yìn rẹ̀ ní àbáwọn èèyàn náà yíyàn kí ni ìdájọ́ ẹ̀sìn lórí nǹkan tí ẹ̀mí ọmọ anábì Ádámà tí máa fẹ́ràn púpọ̀ kányìyàn yá òṣèré ọ̀kàrí òṣùbárẹ́rí ṣùgbọ́n kí ni ipò rẹ̀ nínú ẹ̀sìn gbogbo ọ̀nà ló ṣe ọlọ́run ló fi ṣọ́ alẹ́ ó lára wípé ẹ ṣọ́ra fún ìgbàtànjẹ́ ẹ̀yìn káwọn èèyàn máa yẹ̀yàn pàápàá jùlọ nípa tó ní ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀ téèyàn ti síwájú olúwa ìkan péyàn pé àwọn eléyìí lẹ́ni rí àwọn eléyìí ni wòlíì àwọn eléyìí àwọn ẹni ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi débi àwọn oríkì àtàwọn ìnagijẹ tó bá ẹ̀yìn tó bá dé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra náà ẹni bá ṣe rere àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ níre àwọn èèyàn sì yìn kódà yorùbá bọ̀ wọ́n ní yiniyini kó lè ṣèmí ṣùgbọ́n ẹni tó bá mọ ewu tí ń bẹ ń bẹ yóò mọ ṣọ́ra torí pé gbogbo téèyàn ń ṣe yìí èwo ló dá yẹn lójú tọ́lọ́wọ́n bá gbà èwo ló mọ èwo ni wọ́n náà lè fi ó lè fi díẹ̀ múlẹ̀ láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n pé torí ọlọ́wọ́n ìkíláàsù rẹ̀ ìpayà ọlọ́wọ́n ọba ló fi ṣe ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní ìbéèrè kan bẹ̀ tá bá bíyàn tí wọ́n bá bíyàn pọ̀ bá ní bẹ́ẹ̀ ni ó sì wí bóò ní bẹ́ẹ̀ kọ́ ọ̀sàgbákò ìbéèrè kan bẹ̀ báyìí ó ní ṣe pẹ̀lú àkórí ọ̀kan nínú àwọn olùmọ̀ al ibn Iyad ó ní idha qila onítọ̀bá rẹ̀ ní ìbéèrè lọ́wọ́ rẹ̀ pé sọ̀bẹ̀rù ọlọ́run sólùbẹ̀rù ọlọ́run bọ́ ní ọ́ sólùpáyà ọlọ́run ọba ní ọ́ ìdàkólítà náàm tọba níbẹ̀ ni kádàbùtì òkúrọ́ ní ọ́ wọ́bẹ̀rù ọlọ́run wà ìdàkólítà lá tọba ní rárá mi ò tàníjọ́ ọlọ́run mi ò bẹ̀rù ẹ̀ káfàràtì òtítún ṣe gẹ̀fẹ̀ yìí àmọ́ kí ló wàá wí tọ́mọ ní altakhafullah ìjọ́ lùpáyà ọlọ́run ọba ní ọ́ olùmọ́ní tó wù ní pé nasalullaha dhalik tọ́ àbí ọlọ́run kọ́lọ́n kó sì wálẹ̀ rú ẹ̀ kó sì wálẹ̀ ní rí ní yóò sì dáhùn rí torí pé bọ́ bá dáyẹn lójú pé òun gbìyànjú náà níwọ̀n bá jẹ́ máa ń sọ olùbẹ̀rù ọlọ́run bá lọ́gbọ́n ní àwọn gbìyànjú ó sáàrí mi ìsáàsì tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bòròbòrò ó sì wí o ó tan rẹ̀ jẹ́ kí ni ń ṣe tọ́mọ ènìyàn ó fi láyà kóhun rí kàgbéṣe wájú ọlọ́run tó bá sì ní rárá ìtumọ̀ rẹ̀ ní pé ya ní mi ò páyọ̀ ọlọ́run bí èèyàn bá ní mo bẹ̀rù ẹ ó túmọ̀ sí pé kò fún ọ nítorí kò ká kún bí sì kọ́ ọba kún ṣe kèfèrí irú ọ̀rọ̀ yìí tó máa bí yàn pé altakhafullah jọ ń yìí pé láàlì kíkà ń bẹ kọ́ kó àwọn ó ní aleikum bil amwat ẹ̀rọ àwọn tó bá ti kú àwọn ni ẹ máa wò kẹ máa láwọn tán sọ̀ọ́rí tí wọ́n rúre tán ti rí sọ̀ọ́rí láwọn ẹni rí tán ti lọ nínú àwọn sàábé náà ní sọ ò ẹni tí ń sọ̀rọ̀ yìí sàábé náà ni ò ó ní àwọn ni kí ẹ máa wò kọ́ ṣe فإن الأحياء لا تؤمن عليهم الفتنة torí pé ẹni tí ń sin bẹ̀ láyé tí ń lọ tí ń bọ̀ ọkàn balẹ̀ lórí kí ló lè ṣẹlẹ̀ nínú àwọn fìtínà oríṣiríṣi atẹ́gùn fìtínà àbẹ̀ ọlọ́run kọ́mọ́sá sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń já sọ̀ọ̀rì àti rúre bí èèyàn bá ti jẹ́ mùsùlùmí ó ti rúre wàláhì ó ti rúre tí sì ń gbìyànjú níwọ̀n bá ó ti rúre ó kú kọ́lọ̀ já sọ̀rí ọlọ́mọsàjá láti wọ̀tán dáadáa tọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ní ṣókí òun náà lásọ yìí àwọn abala kan ń bẹ tó yẹ ká pàkíyèsí sí tí a mà bẹ olúwa kó másìkò mẹ́wàá àwọn àdísì kọ̀ọ̀kan tànàbí máa ń yin àwọn èèyàn kọ́ tí ó ní Abubakar èèyàn báyìí ni ìbò ah, ti sọ́rí ànábì ní kò sílẹ̀kùn orí kan nínú gbogbo lẹ̀kùn orí tí ẹ̀ ní bá Abubakar nàmbà wà ń bẹ́ẹ̀ ó láwọn míì ń bẹ tó bá jẹ́ báàbù sadaqat níbi onísàárà àwọn ni ìmáàmù ẹgbà wọn wájú àwọn kan bẹ báàbù siyam ọlọ́run fẹ́ kẹ́ wọn látara bẹ̀ àwọn míì ń bẹ báàbù sọlá nípa irun kíkí ìyẹn jẹ́ náfìlà ẹbà wọn àwọn lẹni àwọn ni wọn gbàbẹ̀ wọlé tó bá di báàbù Abubakar bá béèrè pé ọ̀dà ẹni tọ́lọ̀ bá sàánú tó yẹ pé gbogbo ẹ̀ ó ń gbìyànjú bí eléyìí ṣe bóò ní ó ṣe tí wọ́n pinlẹ̀ kún wọn ẹ̀rí ni kò ní pinlẹ̀ èyí tó bá wá wù ní ọmọ wọ̀ bí ṣe mo ṣe ra kàpé wọ̀ ni. so irú ẹ̀ pọ̀ Umaru ńkọ́ àdàbìnrin tí Umaru bá ń bọ̀ báyìí tí Ìbílísù bá ń bọ̀ báyìí tó bá gbòòrò Umaru ẹ bá rí wọn bá wọn náà rí wa ṣètàn ni ọgbà bòmí ni pé ìfẹ́ pàdé rẹ̀ níbi tí èṣù olórí ibú ẹ̀dá jùlọ ní gbogbo ẹ̀dá ọlọ́run ìtún bẹ̀rù ẹ̀dá ọlọ́run Umar ibn al-Khattab idha fajja ish idha salaka fajjan tó bá gba ọ̀nà kan báyìí sètáni ọgbà bòmí ni níbi tó le dé lórí ẹ̀sìn ọlọ́run Usman ń kọ́ ànábì ní àwọn màláìka gan tijú ẹ̀ sẹ́mi náà ní máa tijú ẹni táwọn màláìka ń tijú Ali wá ń kọ́ tó ṣe pé anábì ní ẹni tọ́lọ́wọ̀n bá nífẹ̀ẹ́ sí jù ẹni tọ́lọ́wọ̀n bá nífẹ̀ẹ́ sí tèmi náà nífẹ̀ẹ́ sí làrùn kì yá nà ráyà tágádán lè rọ́jú lè yóò hẹ́bù Allahu wa rasulu wa yóò hẹ́bù Allaha wa rasula ká tó wá sọ ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ibn Mas'ud gbogbo wọn lẹ́yọlẹ́yọ Abu Hurairah ńkọ́ Anas ibn Malik ńkọ́ Abdullahi ibn Umar ńkọ́ pé a ah, tó bá sì lè lò sísá ànábì ọmọ ẹ̀yìn wọn abẹ́ ìbólé léyìí kó sí tó túmọ̀ sí wípé téèyàn bá rí i pé ẹni téèyàn fẹ́ yìn kò ní gbàtàjẹ́ torí pé ohun tó wà ń bẹ̀ náà ni kẹ́ni táyìn kò gbàtàjẹ́ kò gbàtàjẹ́ èèyàn gbọ́dọ̀ gbàtàjẹ́ o èèyàn gbọ́dọ̀ gbàtàjẹ́ láwùjọ ẹ̀rí wọ́n máa ní ẹlòmíì nǹkan nǹkan kọ́ lóòótọ́ lè jẹ́ ní ọlọ́run òun náà tó bá ti wá di gbọ́n sọ pé àwọn ẹni ọlọ́run ló tún fa kẹlẹ́mbẹ híhá lórí pé yẹn fẹ́ sọ pé àwọn ẹni ọlọ́run ọba ń bẹ ẹ lọ mọ àwọn ẹni ọlọ́run ọba ń bẹ ọ̀wù ẹ lọ́lọ́run bẹ tẹ́lẹ̀ kí tún ní hẹ̀hẹ̀hẹ̀ gbogbo ẹ̀ sàrújí lọ́ba dé gbogbo eléyìí àfi ṣọ́ra àbẹ̀ olúwa kọ́mọ́sà mú àdó déédéé lọ́n kò ṣe wá lẹ́ni rẹ̀ lóòótọ́ àti lódodo wallahu ta'ala àdà wàhálà onílọ́jọ́ júmọ́ àdúpẹ́ fólúwa Ànábì sallam ó ní khairu as-salawat inda Allah salatu subuhi fil jama'a èyí tó lóore jù nínú wákàtí márààrún tí èèyàn kí lọ́sẹ̀ òun náà la ṣùgbà jímà àbẹ̀ olúwa kọmọ́sà gbà níjọsìn ó jẹ́ rere ọ̀pọ̀ ń gbèsè ayé wa àdúpẹ́ o ọlọ́mọsà sàlékún rẹ̀ wa tán oṣù àwọn Ramadan ó ti kúrò ní ó di báyìí ó ti di okù okù lókù láwọn wíwá yẹn okù mélòó ẹ̀rí bẹ́ẹ̀ bá ń béèrè kọ́ máa béèrè lílí sèkìdá ìyẹn kàn fẹ́ mọ̀ wọ́n máa béèrè gbọ́sà kún mélòó akúntì lọ lẹ́nu èyí ti orí lọ àwọn ẹni ọlọ́run wọn máa sunkún ní pé ní ọlá bẹ̀rẹ̀ náà oṣù orí yìí oṣù àwọn kan ní ẹ ó máa lọ wọn á jókòó kan lánàá àwọn kan ní òkú 29 lágbà ọ̀gá ní 30 lágbà wọ́n lọ mọ̀ ọba 29 ọba 30 èyí tó bá ti ẹ̀wọ̀ ah, ah. ebi tó bá sà jẹ́ ọ̀gbùn kò lè tó bá wọn kí nìkan ara yìí tó kàn wá ní wípé kéèyàn máa banújẹ́ nígbà tí irú oṣù yìí bá ń lọ orí ní ìyọnu ọlọ́run ẹ̀rí àtàwọn oríṣiríṣi ìkẹtì bẹ́ẹ̀ lọ́mọ́sà síwálẹ̀ ní eré mọ́sà nípìn eré nínú gbogbo àwọn ọjọ́ oṣù àtàwọn àsìkò rere báyìí ọlá ìpé méjì ọlọ́run kó wá jẹ́rù rẹ̀ ọ̀pọ̀ nígbèsè ayé wa اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة